lórí rẹ̀ òun náà ni pé àlàyé lórí ìdíje tí wọ́n ń pè ní almusabaqa almusabaqa òun náà ni pé kí àwọn èèyàn ó pín sí méjì wọ́n wá ní àwọn àjọ fẹ́ igagbága lórí nǹkan kan ẹni tó bá ti wíìn yóò máa jẹ́ titi ẹ̀ almusabaqa ìdíje ó ní ojú tó máa ń gbà jẹ́ halali ó sì lójú tó máa ń gbà jẹ́ haram ó sì nírú nǹkan tá a máa ń ṣe ìdíje lórí ẹ̀ nínú Islam tí ìdíje a kì í ṣe gẹ́gẹ́ bí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam bó ti sọ fún wa pé a ò gbọ́dọ̀ máa ṣe díje àyàfi lórí nǹkan mẹ́rin anabi sallallahu alayhi wa sallam ó sì kàǹkà mẹ́rin yẹn fún wa tó lára ẹ̀ òun náà ní anásùlù bóyá àjọfẹ́ tafa torí wípé ó ní òun ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba allah subhanahu wa ta'ala so ibẹ̀ yẹn òun náà ní àwọn àfa àti gbé wáyé pé gbogbo nǹkan tó bá ti jẹ́ pé ó ní òun ṣe pẹ̀lú dáwà ìṣe násìrù ẹ̀sìn ọlọ́wọ́n ọba láàárín àwọn tó bá já wọn ọmọdé a lè ṣe láti lè fi bring wọn up láti lè fi rè wọn lórí nǹkan yẹn. lápèjú àwọn ọmọ kéékèèké akówọn johnson anìkan máa wá ka alukur'an àwa sọ fún wa nílé tó wí pé ẹjọ ka alukur'an ẹni tó bá ti wíìn yóò gba nǹkan báyìí láti lè fi máa ṣe wọn lójú kòkòrò máa fi bẹ̀ wọ́n kán lè kí nǹkan yẹn kó lè jókòó sí wọn látó kó wọn ẹ̀ tí ì mọ yí ẹ̀ so ẹ̀bùn tán fẹ́ gbà ni wọ́n sì ń wò wọn ẹ̀ tí ì mọ yí nǹkan yẹn tí ó fi di pé wọ́n padà mọ yí ẹ̀ ṣùgbọ́n fáwọn tó bá jẹ́ pé wọ́n ti dàgbà ní tí wọ́n ti mọ yí iṣẹ́ olóore ká fi gbẹ̀sán wájú ọlọ́run haram ní káwọn máa torí nǹkan báyẹn ṣe díje. bákan náà tá a bá fẹ́ ṣèdíje yẹn lórí àwọn nǹkan tó ṣe pé a lè ṣèdíje lórí ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé páàtì méjèèjì ni ó dáwó nǹkan tá a fẹ́ gbélẹ̀ ẹ̀yin ó dáwó àwa náà ó owó so adẹ̀jọ́ fẹ́ wín nǹkan yọ ọ̀kan ni ẹni tó bá ti wá nara wọn òun ni ó gbé nǹkan yọ ọ̀kan yẹn ni ó dáadáa wípé máa rò ní tẹ́tẹ́ ni kò sí rojo ń bẹ̀ rárá ṣùgbọ́n tó bá jẹ́ pé páàtì kẹta òun gbowó tiẹ̀ lẹ̀ láti fi ra nǹkan yẹn àbúrò náà ló fẹ́ gbélẹ̀ lápò ara ẹ̀ lápò ara rẹ̀ ó wá gbé fáwọn èèyàn méjì pé ẹjọ́ wá ṣe tẹ bá ti win ẹni tó bá win kó máa gbé lọ so òun ló ní gift òun ló fẹ́ fúnyàn ní gift ó wá fẹ́ fi ṣàwọn èèyàn lákin lórí nǹkan kan pé ẹni tó bá ti win nǹkan yẹn kó máa jẹ́ kíni kó máa gbé lọ. ó dàbí pé yẹn bí two wọ́n ṣe é ní àràádùn. nígbà lọ amadu ní two thousand fifteen yẹn kéèsì ẹ góòdì ni kéèsì rẹ so tí wọ́n gbé e fún ẹni tí ohun bàbá tí ọlọ́run ti kádàrà tí wọ́n fi sọ ríjọ́ náà ọdún yìí náà ni wọ́n ṣe mọ́ tọ́lọ́run kádàrà pé wọ́n ṣe ìmí ìmọ̀ tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ wọ́n máa e kan Somebody bá ti tún fẹ́ lò ní the next day àdúgbà tán bá fẹ́ lò wọ́n á lọ rà á lọ́wọ́ wọn so kan àbá tó wá fún wọn sákèésí má lè fún wọn sákèésí lẹ́sẹ̀kẹsẹ̀ náà dẹ̀ ná àwọn permanent ẹni tó bá ti jẹ́ òdì tiẹ̀ gbére nìyẹn so ìyẹn náà ni tí wọ́n padà ṣe tọ́lọ́wọ̀n ká dára pé kán ṣe ní ìmọ̀ ní ẹ̀yìn rẹ̀ so irú yẹn ni ẹnìkan ló gbé property ilẹ̀ fún àwọn èèyàn kan kan wá ṣe so irú yẹn náà kì í ṣe haram bákan náà kó má jẹ́ pé tí a fẹ́ ṣèdíje lólórí ń sọ pé ẹ wá ra tíkẹ́ẹ̀tì pé gbogbo yẹn máa ra tíkẹ́ẹ̀tì kẹ́ tó ṣe so rìbá ti wọ inú rẹ̀ kì í má tẹ́tẹ́ ti wọ inú rẹ̀ tẹ́tẹ́ ti wọ inú ẹ̀ so kò dá nínú islam so àwọn nǹkan tó bá jẹ́ àwọn nǹkan tí ó ní ń ṣe pẹ̀lú ẹ̀kọ́ òun ni nǹkan tí ẹ̀sìn gbé lẹ̀ àwọn tó bá ti ná tẹ̀sìn gbé kalẹ̀ pàtàkì jọlọ tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala nìkan kò ní tó bá ti wá ní òun ṣe pẹ̀lú àwọn nǹkan eré lágbájá àti lágbájá fẹ́ kọrin ẹni tó bá ti wíìn wọ́n á gbé ilé ìfún òun lónìí kódà káwọn méjèèjì má dáwó tẹnìkan kan kọ́lé yẹn kalẹ̀ àbí kó gbọ́kọ̀ yẹn kalẹ̀ àbí kó gbówó yẹn kalẹ̀ fẹ́jọ wá kọrin ẹni tó bá ti tó ní ẹ bá ti dojú haram nínú ṣẹ̀ríà torí pé iṣẹ́ yẹn nǹkan yẹn ní kì í ṣe iṣẹ́ tá a máa fi ń ṣàwọn èèyàn lákin bẹ́ẹ̀ náà ni bọ́ọ̀lù gbígbá tí wọ́n fi béèrè ìbéèrè anything tó bá ti jẹ́ nǹkan eré tó bá ti jẹ́ nǹkan eré wọ́n yìí fi ṣe ìdíje ní orí rẹ̀ nínú ṣẹ̀ríà Islam so ìṣèdíje lórí irú nǹkan báyẹn haram ni nínú ṣẹ̀ríà Islam kọ́lọ́n kó máa fẹ́ ṣàánú wọn tó kílẹ̀ ok now bàbá tó ń fìkà kọ pé àwọn tí nínú ramadan àwọn tí wọ́n máa ń ní káwọn yóò máa dáhùn ìbéèrè tá máa ń fún wọn lẹ́bùn yóò burú torí wípé kìí ṣe ẹni tó pè yẹn ra dàtí sìnkà tí wọ́n fẹ́ fáwọn èèyàn kejì gbogbo àwọn tí wọ́n ń pè náà jọ dáwọ́ ẹnìkan ló gbé lẹ̀ pé ẹni tó bá ti gbàgbé rẹ̀ yín ẹ̀fọn kó máa mú ọ lọ. tó láti fi ṣe àwọn èèyàn lákin lórí ìní ìtàkùn fún ìmọ̀ alágbọ̀yé ẹ̀sìn ni wọ́n ń torí ẹ̀ ṣe nǹkan irú yẹn òòrùn kò bú gẹ́gẹ́ bí àwùjọ ta wà pé àwọn èèyàn wọ́n weak ní level understanding ẹ̀sìn wọn wọ́n weak. so irú nǹkan báwọn ẹ fi máa ṣàwọn èèyàn lákin kálí mọ̀ pé èèyàn máa ń kẹ́kọ̀ọ́ èèyàn máa ń jókòó wáàsí èèyàn máa ń béèrè ìbéèrè so tí ó fi di pé àwọn ni wọ́n padà dàgbà síbi dáadáa so irú yẹn òun tó ti yóò burú wallahu a'lam. jazakumullahu khair àwọn obìnrin bá ní ìbéèrè ká síwájú nígbà yìí. àwọn àlekún sọ ìbéèrè mi sí ọ̀nà méjì àkọ́kọ́ sọ ọmọ ìyá gàgà wa wa ló náà ni pé tí a bá pe àwọn àfáà sí ìjókòó bóyá bímọ ni àbí a fẹ́ lórúkọ àbí a fẹ́ wa mọ̀ ń wò pé bóyá sí ara súnmọ́ náà ni àti fi bẹ́ẹ̀ ṣe àpọ́nlé fáwọn àfáà yẹn tó níbi tí ní ìjọ tó bá fowó rẹ̀ wọ mọ́tò wa gan pàápàá ti fẹ́ délé tán kẹ́lẹ́bí tó wọn sí pé à ṣáàṣì lọ ṣáàṣì lọ. wò ní pé ṣé irú àwọn kan báyẹn pé a tán bá wá kí lójú ṣe ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ onísúnà àbí ẹni tó pe àfà wá síbi kó wá bó ń sọmọ lórúkọ ṣé àhrọ́mù ni kí ó ṣe nǹkan fún kó fún àfà ní nǹkan ni àbí ṣe kò sí àbúrò àbí ṣé torí ẹ̀ ní kàtà wá sọ ní pé bóyá torí yẹn náà làwọn bàbá wa náà ṣe mú ọgbọ́n pé bò sẹ́yìn ò bá mọ gbà ó yẹ káwa mọ mo wá òun ló fa pé kí wọ́n wá ń gbé àwo sí orí tébù ní pé báyẹn ìyún ọ̀kan èkejì náà ni pé àwọn ọ̀rọ̀ kan ń jà láàrin àwọn obìnrin nísìnyí tí mo dẹ̀ fẹ́ kí ẹ bá wa sọ̀rọ̀ lórí rẹ̀ bóyá nǹkan náà alhom ni àbí halal wọ́n pe nǹkan náà ní matankaya tí yóò dà pé sars máa ti gbọ́ irú wọn ti ṣàlàyé ẹ̀ pé àwọn oògùn kan ní tí àwọn obìnrin máa ń lò gẹ́gẹ́ bá àwọn ọkùnrin náà ṣe láwọn oògùn tó máa ń lò tẹ́ pé máa ń fún ara wọn láti so ọwọ́ náà obìnrin náà máa ń lo àwọn obìnrin tó dẹ̀ fẹ́ pín sí oríṣi ọ̀nà bíi mẹ́ta kan wọ́n ní kẹ́ bá ṣàlàyé bẹ́ẹ̀ pé ṣé tí wọ́n ń lò yẹn o pé islam fọwọ́ sí pé táwọn náà bá lò ó máa jẹ́ kí àbú wọn náà lè. èsì lórí ìbéèrè alákọ̀ọ́kọ́ ó náà ni pé kéèyàn ó pèpè kéèyàn ó pe àfa kéèyàn bá wá pe àfa kí àwa ká má ṣàpọ́nlé wọn tó kí máa tí ọmọ ìyá wa sọ. So ọ̀rọ̀ tí ó dáa púpọ̀ ní àkọ́kọ́ ní Islam a máa ń ṣàpọ́nlé àwọn olùmọ̀ tí wọ́n bá jáwọn àfa wa tí ọlọ́run tí wọ́n má jù wá lọ a máa ń ṣàpọ́nlé wọn. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìpìlẹ̀ náà ni pé àwọn mùsùlùmí máa ń ṣe àpọ́nlé ara wọn. àwọn mùsùlùmí yahtarimu ba'duhum ba'da wọn a máa sanra wọn lé tó bá tún wá jẹ́ pé ẹni tí ọlọ́run tún wá gbé ga ní ipò kan jura wọn lọ ní àpọ́nlé yẹn ó tún lékún bóyá lọ́wọ́ bá fún un ní ipò ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ àwọn kan nínú wọn lọ. lápèjúwe ní ti mú ìjókòó yìí kò sí láì kí n jókòó sáàrin ibẹ̀ pàjọ wá gbọ́ wà sí. nọ́mbà tọ́lọ̀ wọn ṣe mí lẹ́ni tí ó sọ ń kọ́ tí màá ní mi ò sọ ni ara. ẹni tọ́lọ̀ bá wá yọ báyẹn àá mọ torópọ́ lọ́wọ́ bá ti fún ẹ láàrin wa a máa pọ́nlé yẹn fún fún nínú ẹ̀kọ́ islam ni nínú bá tó yẹ pé abdullahi bin abbas tí n bá ṣe mistake àti muawiya kọ́ ìran ti nọ́ọ̀sì yẹn dáadáa ẹ́ sẹ́ni kan bẹ́ẹ̀ mi létí ok ok so ngbà tí wọ́n pàdé pọ̀ ní ṣókí. ẹni tó jẹ́ ń nadi ànábì yìí òun jẹ́ ẹni tí ó kéré sí ẹni tí bí tó kéré sí sọ̀hábà yẹn ó sì kẹ́kọ̀ọ́ ní ó gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ a wá pàdé ní ìjókòó kan nígbà tẹ́ni yẹn wá fẹ́ máa lọ bí àdìjì náà zà ní dada dáadáa ó wá fẹ́ máa lọ ó wá ràkúnmí tí ẹni yìí fẹ́ nara kúnmí yẹn kún kúnlẹ̀ tó dàtẹ́ ni ó lè fi rírí ra kúnmí yẹn gùn. ó ṣàṣe gbogbo àjò gbogbo àjò rẹ̀ délé ó ṣe gbogbo ẹ̀ á ah, ẹni ọlọ́run pé ìrẹ́ tó jẹ́ ọmọ ọ̀nkú ànábì ah, ẹ̀jẹ̀ ànábì ni ẹ́ àpọ́nlé ti pọ̀ jù àwa ló yẹ ká máa fún lápọ́nlé lórí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bí wọ́n ṣe kọ́ wa ká máa ṣàpọ́nlé àwọn àgbàlagbà wa àti àwọn onímọ̀ wa nìyẹn so àwọn onímọ̀ ní a máa ń ṣàpọ́nlé wọn ìlànà àwọn tí wọ́n já wọn ẹni síwájú òun náà ní kí wọ́n máa ń ṣàpọ́nlé àwọn onímọ̀ tí wọ́n bá já wọn onímọ̀ wọ́n máa ṣàpọ́nlé wọn. so lára àpọ́nlé òun náà ni wípé ìmáa ṣe ihsan ntí ọlọ́run bá kún wa káàánú máa fi ṣe ìrànlọ́wọ́ fáwọn onímọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ní islam ṣùgbọ́n àwọn onímọ̀ là nítorí pé àwọn èèyàn ò mọ̀ gbà a sì lè sọ fún wọn pé mo wá ká máa wá wọ́nà àlùmọ̀ǹkọ́rọ́ yín láti fi gbà á a ní tẹ̀wọ́kùn a ní ìgbára lọ́lọ́wọ́n ọba àti àṣàjẹ́ títí tọ́lọ́run bíi ti àrídìkí fún wa lọ́nà tí ó bá wò tí ó sì jọ́nà àláàlì. ẹni tó fẹ́ ṣèkó mọ dandan kọ́ ni kó ṣe wá sí ń ẹni tó fẹ́ ṣe wá tó fẹ́ ṣèyàwó nínú islam kò sínú orígun kò sínú májẹ̀mú kò sínú súnà pé kí ni mustahabu ni kẹ́ ẹ ṣe wá sí ibi kó máa ṣe wá sí ibi ìyàwó kò sí ń bẹ̀ rárá rárá ṣùgbọ́n mubahu ni that is ìdájọ́ ẹlẹ́ẹ̀kaàánú nínú àwọn ìdájọ́ tá a ti mọ tí àwọn nǹkan ẹ̀sìn máa ń gbà ló wà ipò mubahu ni that is tó bá ṣe kò burú tó bá dẹ̀ ṣe kò burú o fìrì láti ṣe tó bá fẹ́ ṣe ó wá fẹ́ ṣe nísìnyí ó wá invite ẹnìkan pé kí mo fẹ́ kẹ́ wá bá mi ṣe lẹ́tọ̀ níbi ìkómọ àbí níbi ìyàwó torí pé àwọn èèyàn mọ̀ pọ̀ ń bẹ̀ bí a ti bá a sábà láwùjọ pé ká máa ṣe mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe lẹ́tọ̀ níbẹ̀ ní tó bá ti lè fi ẹnìkan kó wá sí lẹ́tọ̀ lẹ́tọ̀ tó fi wá ṣe níbi ìyàwó fún ẹ àbí níbi ìkómọ àti títí ìgbà tó fẹ́ kí ìyàwó tó fẹ́ ṣe kómọ lẹ́tọ̀ náà ní méjèèjì òun láti ṣojúṣe fẹ́ni tó pè because kò ní rìn wá yóò wà má yóò wà má tó náà ni. irun tó bá lọ gbé e fún rẹ náà ni àsìkò tó lò lọ́dọ̀ rẹ yẹn tó bá jẹ́ kó náà bá fúri ààrẹ pé kó náà máa fi sáré sókè sáré sódò ní ẹ̀yin onírò ń lò fi ṣe nǹkan tí ẹ̀yin ń ṣe. tó látara di eléyìí ká máa ṣàpọ́nlé ẹlòmí àjọ pé à bákan náà ni kò sí nǹkan kan ẹran kọ̀ọ̀kan àti òṣùwàzù àti bọ́dà ẹran kọ̀ọ̀kan sóòlù adad àìní ẹ̀kọ́ òní irú ẹ̀. àìní ẹ̀kọ́ òníró torí pé àwọn tí wọ́n já wọn ẹni síwájú wa ní oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ń bẹ lọ́dọ̀ wọn tá a fi mọ̀ wípé wọ́n máa ń ṣàpọ́nlé ara wọn gbogbo ọ̀nà tá a bá mọ̀ pé àpọ́nlé lè gbà wá tí ò ní sí ìkọjá lọ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ń bẹ̀ káàsì ni wá sọ ẹni yẹn ká ní gbé sí ipò tó kọjá apò ẹ̀ káwa sọ ọ́ di pé kó máa rí rẹ̀ bí ìrí ànábì kó máa rí rẹ̀ bí ìrí sàábé àbí kó máa rí fóun ti ju sàábé lọ tí yóò bá ti ṣẹlẹ̀ ní àmọ́ ń ṣàpọ́nlé fáwọn onímọ̀ torí wípé àwọn tí ọlọ́run ọba ti di ẹ̀sìn mú àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn yẹn ni jọ́tí ò bá ti sáwọn olùmọ̀ nípa ẹ̀sìn mọ́ ayé àwọn èèyàn ti dojúrú wàláhi làwọn. lánàá sọ fún wa pé ìmọ̀ ní ọlọ́run ọba òní kàn kò ní gba ìmọ̀ gbígbà tó ọlọ́run bá máa ń gba ìmí àwọn ẹ̀dá rẹ̀ tí wọ́n ń ṣẹ̀ ní ara ṣùgbọ́n ọlọ́run ọba máa gba ìmọ̀ nígbà tó ọlọ́run ọba bá ń gba ìmí àwọn onímọ̀ nígbà láàrin wọn àwọn yóò padà máa wá mú àwọn olódo wọn máa fi wọn ṣe lórí níbi ẹsìn ní àwọn àyẹn ti sọnù àwọn èèyàn máa béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ wọn tí wọn ò sì mọ́ àwọn èèyàn ti sọnù látara wípé wọn àmọ́ tó yẹ ká mọ̀ wọ́n ti ń jẹ́ olùmọ̀ wọ́n ń jẹ́ àfa ó tún wá máa sọ àwọn èèyàn nù látara àwọn ìdájọ́ ẹ̀sìn tí wọ́n máa gbé àwọn èèyàn lọ. sọ àwùjọ bí ta bá ti ráwọn onímọ̀ gbogbo ibi tá a bá ti rí wọn a máa ń pọn wọn lé nítorí pé àwọn onímọ̀ láàrin ara wọn gan wọ́n máa ń ṣàpọ́nlé ara wọn àwọn onímọ̀ láàrin ara wọn gan wọ́n máa ń ṣe àpọ́nlé ara wọn. eléyà máa ṣe láàrin àwọn tí wọ́n já wọn àfa àṣíwájú rẹpẹtẹ rẹpẹtẹ alimam muslim ọmọ pé imam bukhari ni nínú àwọn àfa muslim ni imam bukhari ni ó láwọn ọ̀nà tó máa ń gbá rẹ̀ pẹ́tẹ́ àfa rẹ̀ bẹ́ẹ̀ náà ni alimam zahabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibùdó kẹsí tí ẹ bá lọ ka síyàrá aláàmì nùbàlà àti tẹ bá lọ ka ìtàn àwọn tí wọ́n já wọn àfáàní ẹ máa ra àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n máa kọ́mẹ́ǹtì lórí bí wọ́n ṣe máa ń bára wọn lò fún àwọn ìbálò àpọ́nlé tó lè jẹ́ nínú ẹ̀kọ́ ká máa ṣàpọ́nlé nìyí mọ ẹni tó pè mọ kí ni wọ́n fún un jẹ nígbà tó bá sọ pé. wọ́n fi oúnjẹ sínú tékèwé wọ́n sì fi sí rọ́bà wọ́n sáfù àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wá gbé méjì lé òsáàbù ní ọwọ́ tó mọ̀ pé kò sí yàtọ̀ just ọkàn fún òsáàbù ní two tékèwé ó ti bìlíwù pé tékèwé kan ẹran kan náà ni ó wà nínú ẹ̀ tékèwé kan ẹran kan ló wà nínú ẹ̀ tó mọ̀ wípé tó bá gbé ẹyọ kan yẹn fún ẹlòmíì ẹran kan náà yóò jẹ tó náà bá gbẹ́yọ̀ kan ẹ̀fẹ́ lómi tí ò rí ẹran kan náà ló ń jẹ. ok nínú ẹran kan tí ìkan nínú ẹran méjèèjì ní ó lè jẹ́ pé àwọn tó di kéèké wọn kú di ti ìsáàlù lọ́tọ̀ ó lè jẹ́ pé gbogbo ló wà ń bẹ̀ ní tí òun ṣe jẹ. àpọ́nlé wá dà fún ní mímọ́ ń gbà náà. tó ká má sọ àwọn tí wọ́n jáwọn àfáà di tá a fi nuwọ́ tá a bá ti lò ó tán káká jù síbi tí àríyá lómi máa ń ti bẹ́ẹ̀ dáadáa bọ́ ọmọ ìyá wa ti sọ. So but àìfẹ́ sọ fún gbogbo èèyàn àtàwọn tá a bá rí i pé wọ́n ti ní ìdàgbàsókè ọpọlọ nínú àgbọ́yé tí wọ́n ní rírì pé ọ̀rẹ́ ah, pé àwọn ọ̀ṣọ́ àti máa ṣe kìíní sí o ẹnìkan ti ṣe nínú àwọn ẹ̀yà amúforúkọ bó láṣìírí ó dẹ̀ pé àmójútó tó bá pé dókítọ̀ ṣéjú àṣeṣe tí wọ́n nìyẹn ó gbé tẹ́tẹ̀wé méjì tẹ́tẹ̀wé yọkẹ́ egungun mo dẹ̀ pé mo ní eléyìí tẹ́ ṣe yìí kò bẹ́ẹ̀ kọ́ mu mo kọlu ẹ̀ lórí fóònù tó bá wà ń bí yóò máa jẹ́rìí sí ara àmọ̀ ìyá tó súnmọ́ kó wà ń náà ni. ó jẹ́ pé mi alihamudulilayi ti jọmọlúwàbí ọmọlúwàbí náà ni láti lẹ̀ bọ̀tí yìí tó ṣe ló ṣe mistake. nígbà tí mo jẹ́ pé lákèésí ni ó kọ̀ rẹ̀ tà rẹ̀ ó ṣe kí ni ó kọ̀ rẹ̀ tà rẹ̀ tó ká lápọ̀nlé fáwọn afá wa ọlọ́run ó ṣàánú gbogbo wa. bákan náà nínú ìbéèrè tí ọmọ ìyá wa tún béèrè ni wípé báwọn ọkùnrin ṣe láwọn oògùn tí wọ́n máa ń lò tó máa ń jẹ́ amárayá gágá tí ó sì ní nǹkan haram nínú kìí ṣe tí kìí ṣe alcohol kìí ṣe gbó kìí ṣe jẹ̀díjẹ̀dí tí wọ́n máa ń fà bí igbó yẹn kìí ṣe gbogbo yẹn ní oògùn ni ojú wo ni Islam fi wo kóbìnrin náà onírú ẹ̀ kó lò àti oògùn tọkùnrin ó lò àti oògùn tóbìnrin ó lò pọ́pọ́sì kí ló fẹ́ torí ẹ̀ lò èròǹgbà kìíní tó bá jẹ́ pé èròǹgbà tó ní bùkátà sí ló torí ẹ̀ lò kó burú obìnrin lè rí rẹ̀ ó lè rí rẹ̀ níbi pé òun ti ń dọ́ọ̀lù jù lọ́dọ̀ ọkọ òun ọkọ òun bóyá àwọn àgbà tó bá ti ń lọ ní bóyá àwọn àgbà yẹn òun tà máa ń kú kalẹ̀ náà ni kò sì lè máa bá a lọ báyẹn ní torí pé ọkọ rẹ̀ òun àtọkọ ẹ̀ náà ni wọ́n rò pé àkókò náà lo oògùn abọ́kan lórí pé òun ń dọ́ọ̀lù jù lọ́dọ̀ ìyàwó òun ní kó náà lo oògùn pẹ̀lú mọ́jẹ̀mú tó bá ti jẹ́ pé oògùn yẹn ni kò ní ìpalára tí ó kó bá àlàáfíà ara wọn wọn ò sọ pé oògùn eléyìí o ó máa ń jẹ́dọ̀ o oògùn eléyìí o ó máa ń ba kídìnì jẹ́ o ó máa ń ba àtì jẹ́ o ó máa ń ṣe kínní kan kò sí nǹkan báyẹn ni ní tí wọ́n torí ẹ̀ ṣe nìyẹn ó jẹ́ capsule ni ó jágbo ni kò sí haram níbẹ̀ kóbìnrin ó lò ó àgbo ni tí ó máa ń jẹ́ káàró yá gágá kóbìnrin kọkùnrin ó mú àgbo ni àbójá tablet kò sí tí ó jẹ́ haram níbi eléyìí lópin ìgbà tí àwọn tí wọ́n fẹ́ lò ó tí wọ́n bá ti lò ó fún èròǹgbà ìṣèbàjẹ́ bóyá ọkùnrin tó fẹ́ ṣe zùnà pẹ̀lú obìnrin kan nísìnyí kó wá lọ lò ó èròǹgbà bàjẹ́ nìyẹn eléyìí haram ni kò sí tó sọ ọ́ di haram torí pé tó fẹ́ lò ó fún nǹkan haram ni tó lè jẹ́ bí ó ṣe jẹ́ wallahu ta'ala àlà. ní abẹ́ ìbẹ̀rẹ̀ eh, sáà nígbà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wọ́n máa ń sábà dìde fún àwọn asátì tí wọ́n bá fẹ́ bí àwọn ń bọ̀ àbí nǹkan kan báyẹn tó wà. àdẹ̀wò náà àwọn asátì náà tí wọ́n sọ pé nǹkan bẹ́ẹ̀ bó ṣe dà nìyẹn. tó mo dẹ̀ wá gbọ́ lẹ́nu àwọn nǹkan náà àfáànù tó bá máa ń jẹ́ pé ó máa ń fẹ́ káwọn èèyàn máa dìde fóun. tó pé kò wà pa báyìí. tí olùbéèrè béèrè láti gbọ́ yẹn ká máa dìde fún yàn nígbà tí a bá rẹ nìyẹn ìhà wo ni islam kọ sí ìhà tí ò dáa ìhà tí kò dáa ò ní islam kọ sí. alábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní man ahabba an yatamassala lahu annasu qiyaman falyatabawa maq'adahu min an-nar. ẹni tó bá nífẹ̀ẹ́ sí pé káwọn èèyàn máa dìde fóun sọ́n bá ti rí òun sọ́n máa dìde fóun ànábì ní fọ́lẹ́yà sábà wọ́n ọmọ káàdà òmìnira náà irú ẹni yẹn kó fọwọ́ ara rẹ̀ mú ibùdó sí rẹ̀ ní inú ọ̀nà látàyè rẹ̀ pé iná tó ń fẹ́ dé sí rẹ̀ tó ń bá ti kú àtàyè ni kò ti yàn yìí tó bá fẹ́ ń bẹ̀. nínú táàbì máa fi máa tẹ̀bí àwọn ẹ̀ṣẹ̀ ńlá òun náà ni kí fọ́ọ̀mùsì iná ti wà lórí ẹ̀ látàyè lára táàbì máa ma ẹ̀ṣẹ̀ ńlá nìyẹn àbí ńlá àná wà lórí ẹ̀ kọ́lọ̀ ó gégùn fẹ́ni àbí kànáàbí ó gégùn fẹ́ni náà lára tá a fi máa ń mọ àwọn ẹ̀ṣẹ̀ ńlá nìyẹn. ó fi rí wípé anábùwà muhammad sallallahu alayhi wa sallam àti fatima máa ń dìde fúnra wọn. anábùwà muhammad sallallahu alayhi wa sallam òun àti fatima wọn máa ń dìde fúnra wọn. tí fatima bá wà nábì bọ̀ tánábì bá tẹ̀lé anábì dìde lọ pàdé ẹ̀. wọ́n á dì mọ́ra wọn ànágbé ó sì fà á jókòó síbi tó ń ti dìde. ìjọ tí bàbá rẹ̀ náà bá wá sílé wọn tó bá bẹ̀ wọ́n wò pé pa ànábì náà máa ń lọ bẹ̀ wọ́n wò lé wọn sallallahu alaihi wasallam tó bá tí mo náà bá dé bàbá ẹ̀ yóò dìde lọ́sọ̀ lọ pàdé ẹ̀. wọ́n ṣe bá ti máa ń kíra wọn wọ́n gé ara wọn ní kò kúnlẹ̀ wọ́n láṣà lárúbá ni rárá àṣà lárúbá kọ́ ó lè jẹ́ àṣà lárúbá afiyan but islam ti kọ́nẹ́ǹtì lórí ẹ̀ ó sì kọ́mẹ́ǹtì lórí ìdàkejì rẹ̀ òun ló sì gbé ànábì dìde sí ibi tó ti tó ti dìde ló fi jókòó síbẹ̀. so ibẹ̀ làwọn afẹ́ ìsìláàmù ti wá málàyé wa a sì ní pé àrínà sahaba rẹ̀dùn la àléyìn tí wọ́n ṣe fún sahabi kan tó tún jẹ́ àgbà sahaba tó sì kọ́ fún wọn tó ká máa ṣe so kí wọ́n ní títù tá a fẹ́ mú bí kíní àwọn afá islam wa mú jáde pé ìdìde tó jẹ́ haram fànàbí gbé ìjìyà mẹ́lẹ́ lórí òun náà ní ìdíkù sí pé kì í ṣe pé a fẹ́ dìde lọ kí ẹni yẹn kì í ṣe pé a fẹ́ dìde lọ kí ìyá nísìnyí bàbá mi ń bọ̀ mo sì wà lórí ìjókòó àbí ẹ̀gbọ́n mi ń bọ̀ àbí ọ̀rẹ́ mi tá a jọ gbé alákùnrin ara wa ń bọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló dìpẹ́ lórí bá a bá ti jápọ̀nlé ara wa sí nísìnyí yóò sáàbù kan pẹ̀lú èmi nísìn alápọ̀nlé ara wa ni wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo á wò pé àbí àfa mi ń bọ̀ mo á wò pé orí ìjókòó ni mo wà ká máa rìn bọ̀ bẹ́ẹ̀ wọ́n bá dọ́dọ̀ mi ká wà lórí ìdúró yẹn kí wọ́n á náwó sí wọn báyìí tó bá jẹ́ pé ìsìláàmù bá takò wàláhìlà àbí ń bá ṣe máa lò náà nìyẹn tó pé tí ìsìlámù bá ti lè sọ pé ẹ má ṣe ọlọ́run ìjà bára wa ń di ṣíṣe rẹ̀ láíláí. ṣùgbọ́n èyí tí ìsìlámù kọ̀ọ̀kọ́ nìyẹn àwọn afáṣọ àlàyé ẹ̀ dáadáa kádìrí lọ pàdé wọn ká sálámà sí wọn káwájọ ní padà àbí ẹnìyẹn ń dìde bọ̀ wá dìde láti bá a dọ́gba lórí ìdúró ká lè jọ bara wọn lọ́wọ́ kó má mú ìgọ́ni wá ṣé mo wà lórí ìjókòó máa náwó sí wọn lókè tí òfin wá jẹ́ pé ẹni tó jù mí lọ ní òtún wá fẹ́ bùkátà kó bẹ́ǹdì díẹ̀ kọ́wọ́ rẹ tó tó tèmi èmi ni mo dìde láti bá wọn dọ́gba eléyìí ni kì í ṣe haram kì í kúnlá nàbì sọ torí yóò burú pọ̀rọ̀pọ̀kẹ́ torí kì í ṣe nǹkan tí ó burú náà láyé ṣùgbọ́n èyí tó burú nílé pé ìgbà míì mo wọnú madrasa mi ò wọnú kíláàsì yín ẹnì sálámà sí níbi tẹ́ ẹ jókòó sí mi ò wọnú kíláàsì yín gbogbo yín wá dìde pé òṣùwàbù ti dé ìyẹn kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ yìí mo kàn lọ bí tí èmi ń lọ ni láì jẹ́ pé mo fẹ́ wá sí yín kí mọ́ ìyẹn nu tí islam takò mo rò pé kílẹ̀ tó kílẹ̀ Jama. so gẹ́gẹ́ bí àlàyé wọn lọ́wọ́ fún àwọn. àwọn béèrè méjì yìí ó lọ pẹ̀lú tó ní ṣe pẹ̀lú òkú wọ́n ní ọmọ kékeré tó bá wà ní bíi fourteen years tí kò fi ń kírun ó wá ṣaláìsì ìjọ àlèwẹ̀ sí ọmọ náà lára bẹ́ẹ̀ kì í ṣe kírun sí lára ẹlẹ́kejì ni pé báwo la ṣe ń ṣe àdúrà fún àwọn òkú wa kékeré tí ò sí bàlágà tó bá kú ká tó wò sí lára ká tó kírun sí lára àá wo òbí wo ló bí i tó bá jẹ́ pé bàbá rẹ̀ mùsùlùmí ni bàbá rẹ̀ ìdájọ́ mùsùlùmí ni ó gbà á ṣe ẹ̀tọ́ ìjẹ́ mùsùlùmí fún torí pé mo tí ò kí ni ọlọ́run ètí ìsọ́jú ọ̀ràn yẹn ní orí ẹ̀ àmọ́ ọlọ́run ọba rẹ̀ kọ́bínẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí mùsùlùmí àmọ́ ọlọ́run ètí làábọ̀ ọlọ́run ní tùlàásì torí tó kò ní sí ìbàlágà mùsùlùmí ló kú àtẹ̀tọ̀ mùsùlùmí fún tó kílẹ̀ ọ̀kẹ́ tó wá jẹ́ pé bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí ìyá rẹ̀ jẹ́ nasaraniya ìyá rẹ̀ jẹ́ nàṣàrà mùsùlùmí ni torí pé ìdájọ́ àwọn ọmọ nínú Islam ò ní ìdájọ́ táwọn bàbá wọn bá gbà wọ́n ti dáre bá jẹ́ mùsùlùmí tí bàbá rẹ̀ bá jẹ́ nàṣàrà kékeré ni kí ó ṣe mùsùlùmí kékeré ni àní súnmọ́ jàǹdà rẹ̀ pàṣẹ ẹjẹ́ àwọn ti yá rẹ̀ tá a jọ ń kí wọn nínú Islam ìdájọ́ bàbá lórí ẹ̀sìn ni ìdájọ́ ọmọ ní orí ẹ̀sìn ló bá tó jẹ́ pé tí ìyá tó jẹ́ nàkọ́rọ́ tó bá kú tí ọkọ rẹ̀ sì jẹ́ mùsùlùmí ó wá lóyún sínú òkú èyí tó kílẹ̀ tó sì lékè ni pé tí aboyún bá ṣaláìsí oyún inú rẹ̀ náà máa ń ṣaláìsí torí pé hayatul hayatul hayatul janin hayatul umar ìṣẹ̀mí oyún inú ni ìṣẹ̀mí ìyá rẹ̀ tí a bá kún ọ̀pọ̀lọpọ̀ gbà oyún yẹn náà máa ń ṣe kí ni ó máa ń kú ni anything tó bá jẹ́ kó máa ń lóyún ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí nǹkan yẹn bá ti lè kú pẹ̀lú oyún oyún náà náà máa ń kú ni wọ́n bá fẹ́ sin wọ́n wọ́n yìí la inú yá ẹja ńlá wọn lọ́sọ̀ọ̀tọ̀ rárá wọ́n yìí la inú aboyún tí ẹ fẹ́ gbọmọ inú ẹ̀ kúrò àfi tí wọ́n bá sọ pé ọmọ yẹn sì wà láàyè tó sì ní ẹwà fẹ́ rescue life ọmọ yẹn lẹ́bi operation. àmọ́ lẹ́yìn bá ti bẹ́ẹ̀ ẹ̀ ní operation fún aboyún tẹ́lẹ̀ fẹ́ gbọmọ inú ẹ̀ kúrò nínú ìdájọ́ Islam. tẹ́ ẹ ṣe obìnrin tí yóò ṣe mùsùlùmí yẹn bó lẹ́sìn sí tẹ́ lọ sí àwọn mùsùlùmí ni àbẹ́ lọ sí àwọn kìkìrí wọ́n ní ọmọ tó jẹ́ mùsùlùmí tó ń bẹ nínú yẹn yẹta azza bi azabil kufa ìyá táwọn kèfèrí bá ń jẹ yẹn je máa jẹ́ ìnira fún náà ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ẹni tí ò pílè rédíò nínú ilé rẹ̀ ni àmọ́ tí níbọ̀ rẹ̀ wá ń pílè tí ń pariwo tẹ́wọ̀n fóònù onírò oorun sùn tí ọmọ yẹn bá wá jẹ́ tọ́mọ yẹn bá wá jẹ́ àmì wọ́n ní àwọn tó bá tún súnmọ́ náà nínú àwọn mùsùlùmí yẹn obìnrin yẹn tó ń bá jìyà tiẹ̀ gẹ́gẹ́ bí kékeré àwọn mùsùlùmí tó wà láyìíká rẹ̀ tó súnmọ́ tòsí rẹ̀ náà ìjìyà rẹ̀ ń náà máa jẹ́ ìnira fáwọn náà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tí ń tilẹ̀ nínú ilé tá a sọ. ìyẹn ló fà jẹ́ pé a rí nínú àáfàá tí wọ́n sọ pé kan dáa sí sáàárín méjì sí àwọn mùsùlùmí àti kékeré ni àmáwò nírú ní àrí èyí tó wá lékè ní pé wà lọ sí sí ọ̀dọ̀ àwọn aṣòfin ní ẹgbẹ́ ìdájọ́ ìyá rẹ̀ fún ìtẹ́tẹ́ ẹgbẹ́ fún sí torí pé ìyá nìkan ọmọ nìkan ní láàrin wọn ṣùgbọ́n tẹ bá gbé yàrá sára àwọn mùsùlùmí àwọn mùsùlùmí pọ̀ tó bóòlù ẹ ṣe wá sí ibi tí a kọjú sí ibẹ̀ lọ́mọ anú máa ń kọ ẹ̀yìn sí ẹ wà kọ ẹ̀yìn ìyá sí kíbla tẹ bá kọ ẹ̀yìn ìyá yẹn sí kíbla ẹ ti kọ ojú ọmọ yẹn sí kíbla tó lára àwọn àlàyé táwọn afẹ́ ìsìlámù ṣe lórí agbègbè wọn òun ni òun nìyẹn. tó tó bá jẹ́ pé ọmọ kékeré ló bá kú irú ọmọ kékeré wò nígbà míì kọ́mọ tó bàlágà by eight nínú islam fifteen years ni lókun ìgbà tí ò bá rà àwọn àpẹẹrẹ tá a fi máa ń bàlágà síwájú kó tó pé fifteen years tó bá ti lè rà àpẹẹrẹ tá a fi máa ń bàlágà síwájú kó tó pé fifteen years ó ti bàlágà ó ti di dandan fún kó máa kírun ìgbà yẹn tí ò bá kírun tó bá fi lè kú ó ti di kékeré ló fà ló jẹ́ pé àwọn ọ̀gá fọ́pọ̀lọpọ̀ wa àwọn ọmọ wa táwọn lọ pé ọmọdé ni ẹ mójútó wọn ẹ má kù wọn o torí pé ọ̀pọ̀lọpọ̀ ń kó bá wọn ọmọ mùsùlùmí tí wọ́n ń kú ọmọ ti bàlágà ní ọmọ ní máa kírun òbí ó máa kí aṣọ ni nígbà ìgbẹ̀yìn náà ni ọmọ yẹn lè má ju ọjọ́ fifteen years fáàbà mọ̀tá lọ́mọ torí kó ti bàlágà ìdájọ́ rẹ̀ àti ìdájọ́ ẹni tó jágbàlagbà tó jẹ́ mùsùlùmí lórúkọ àmọ́ tí òkúrun tó fi sí ìdájọ́ kan náà ni wọ́n tètè lókù. tòká mójú bá àwọn ọmọ wa dáadáa age fifteen years ni tó bá ti lè pé fifteen years tí ò bá ti rí gbogbo àlámọ̀ àánú àmì káàbí bàlágà ó ti bàlágà. ọmọbìnrin lè bàlágà bí ọdún mẹ́wàá kó bẹ̀rẹ̀ nǹkan oṣù tó bá bẹ̀rẹ̀ nǹkan oṣù rẹ̀ ní táìmù yẹn lẹ́yìn ọdún mẹ́wàá òun tí ò bá kírun tó bá fi lè kú kèfè ló kú ṣe mùsùlùmí. so òbí láti máa mójútó ọmọ rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ni mọ stéèjì wo ló wà bẹ́ẹ̀ ṣe mójútó pé ibo kàwé ẹ̀ dé primary five ni primary six ni bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa mójútó stéèjì tọ́mọ yín ti dé tó ti dé lẹ́bùn kó bàlágà bí èsì débẹ̀ ó ti pọ́ ọmọ ọdún mélòó kan kí ló ń ṣe ẹ máa ṣàkíyèsí ẹ kẹ́yìn ló máa bẹ́ẹ̀ ṣe mójútó ẹ̀sìn ẹ̀ sí tó kọ́ lọ́wọ́ wàlá subhanahu wa ta'ala kó ṣàánú wa pẹ̀lú ìgbé àlàyé níwọ̀nba tó kú. ìbéèrè tó kọ́ wa ká máa ṣe àdúrà fún àwọn òkú wa. àwọn ọ̀nà tí a máa ń gba ṣàdúrà fáwọn òkú wa tá a ti mà gba ṣàdúrà kò náà ni àyàfi èyí tó bá mú ojú mi wá tí òun ti ojú ọ̀nà ìgbà ṣe àdúrà nínú Islam ló wá kù. àdúrà tó kù ìwà òmùgọ̀ ní fọmọ tó sọ pé òun á máa ṣàdúrà fún bàbá àwọn abíyá òun lọ́dọọdún àwọn àyà àmọ́ àwọn ọjọ́ tó kù kọ́dún yẹn tó tó ń kọ́ ó tẹ ọlọ́run kó máa jìyà ọlọ́run torí ẹ̀ lòfin rántí àdúrà fún un ó túmọ̀ sí pé àdúrà ọlọ́dọọdún ìlànà kọ́ islam ó fẹ́ ká máa rántí àwọn òbí wa láti máa ṣàdúrà fún wọn ní gbogbo ìgbà tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí tí wọ́n ti kúrò láyé especially àdúrà tá a máa tọrọ jù ní àforíjì pé kí wọ́n lè ní àwọn ẹ̀ṣẹ̀ tí wọn ò ní túbá ń bẹ̀ tí wọ́n gbé kú tí ó sì ba ìjẹ́ mùsùlùmí jẹ́ fún wọn àwọn máa bá wọn tọrọ àforíjì táwọn ò tọrọ lórí ẹ̀ láyé yẹn pé kọ́lọ̀ bá ti foríjì so olófàá jẹ́ pé àforíjì là máa ń tọrọ púpọ̀ jù fún àwọn òkú bá a ti wá máa ń tọrọ ẹ̀rí pé káwá pé ajọba ìpa fẹ́ ṣàdúrà fún òkú nínú Islam èyí òun kì í ṣe ìlànà tí ó bá tún nà mọ́ so arábùwà Muhammad sallallahu alaihi wa sallam òun ló kọ́ wa lẹ́kọ̀ọ́ ká máa ṣàdúrà fáwọn òkú àmọ́ kò sọ fún wa pé ká máa kó jọ lé ní orí ibi tí àdúrà àkókò ti dáa jù òun náà ni irun tá a máa ń kí sókù lára àwọn yòówù ní máa pàtàkì irun wọ́n wàá máa pàtàkì ọjọ́ méje mẹ́jọ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì jẹ́ pé irun yẹn gángan ibẹ̀ láti máa ń béèrè òkú fìdáwò táwọn àfa wa tí wọ́n máa ń lò gbólóhùn fìdáwò ní béèrè ká béèrè èèyàn ibẹ̀ náà lọ́lọ́ ti yọ fídíà nítorí ó fi béèrè ara kúrò nínú ìfarahàn ẹ̀ṣẹ̀ tó fìdáwò yẹn nìyí ìjọ ibi ìrún tá à ń kí sóko la ni ó wà ló gbé àdébọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní òun tẹ́ ẹ bá kí sóko yín la tábàárì yẹn bíi ogójì sẹ́nìkan kan wọn ò jẹ́ olùṣẹ́bọ tọ́lọ́wọ́n ọba tó wá tò sẹ́yìn òkú tó bá tó ohun tó kù yẹn lára ní ọlọ́run ọbọ̀ gba ìṣèpẹ́ wọn lórí òkú yẹn dàtí béèlì tí wọ́n béèlì òkú yẹn tó tó má jìyà ọlọ́run ọlọ́run ọbọ̀ gbà lọ́wọ́ wọn ṣé ibi àdúrà láti máa ń béèrè òkú ló máa jẹ́ pé láwọn àdúrà tá a máa ń ṣe tí yóò bá mọ̀ ó lè kọ́ sọ́wọ́ nìyẹn kì í ṣe ìdókítà mo máa ń bí bọ̀tún ìhá kìíní yẹn o lè máa wò kó kó kà á nìyẹn tó bá sì gbọ́ lárúbá tó lè sọ ní o lè sọ míì náà àmọ́ àwọn èyí tó jórí gun kò gbọ́dọ̀ sọ ní ibi káka fátíà kama salatu wa fa nabi sallallahu alaihi wa sallam lẹ́yìn náà ká wá ṣàdúrà fún òkú yẹn so àdúrà foríjìn àdúrà kọ́lọ́wọ́n bó kẹ kọ́lọ́wọ́n fẹ́ sàárì rẹ̀ fún kọ́lọ́wọ́n má ṣe sàárì yẹn ní kòtò náà kó ṣe ní ààyè àbàtà àlùjànnà àwọn àdúrà tá a máa ń ṣe fún àwọn òkú ńgbà tí lẹ́yìn náà sábà tó ti ń sọ̀rọ̀ dọ́rọ̀ wọn sábà rántí wọn náà láti máa ṣe kíni láti máa tọrọ àdúrà fún wọn látòjú sábà rántí sáadé ànikọ́lọ̀ ọ̀bọ yọnu sí sábà rántí àwọn àfà ànikọ́lọ̀ ọ̀bọ ṣàánú wọn sábà rántí àwọn òbí wa náà ànikọ́lọ̀ ọ̀bọ ṣàánú wọn tó bá ti máa ń ṣàdúrà fáwọn òkú wa lọ títí táwa náà ó fi padà jẹni tí wọ́n máa ṣe àdúrà fún nìyẹn kọ́lọ́n kó ṣe wá lẹ́nu tí ọlọ́run ó gba àdúrà àwọn èèyàn lórí tiẹ̀ náà gẹ́gẹ́ bá a ti ń bẹ ọlọ́run kó ṣe wá lẹ́nu kọ́lọ́run ó gba àdúrà tiẹ̀ náà lórí àwọn èèyàn kan wasallallahu ala nabiyina muhammad fi sọ́ọ́lù wàlá má sí. intaha. ọjà gba àwọn anásímẹ́ǹtì fún àwọn tíra wo ni àwọn tíra wo ni a lè gbàgbọ́ nínú islam bẹ́ẹ̀ sì ni báwo la ṣe ń bá báwo ni mùsùlùmí ti lè bá ẹni tàbẹ́rò yìí lò ẹni tó ń ṣe islam tó ń ṣe kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ sì ni tó ń ṣe babaláwo báwo ni mùsùlùmí ti wọ́n bá irú ẹni bẹ́ẹ̀ lò. ìbéèrè ìgbẹ̀yìn ní tí kò ní rújú fún ẹni tó bá jẹ́ mùsùlùmí tó sì ní ìkà fún nítòdodo fún ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ téèyàn bá sọ fún wa nísìn pé ẹ̀sìn tó ń ṣe Islam abu ni Islam ab so ó ń ṣe Islam ó ń ṣe Christian ó ń ṣe ẹlẹ́bọ náà ìyẹn ni wọ́n ń pè ní wahdatul adiyan ká pa gbogbo ẹ̀sìn pọ̀ ká sọ ọ́ di ẹyọ ọ̀kan ṣoṣo ká wá gbé e kalẹ̀ fáwọn èèyàn pé bẹ́ẹ̀ ni ká fi máa ṣe é àwọn tó gbèrò yìí wá bìlà ṣẹ́k àwọn yẹ̀húdí nù tó ká pa gbogbo ẹ̀sìn pọ̀ ká sọ ọ́ kan. kéèsì yẹn nìkan ni wọ́n ń tapà sí ni wọ́n ń roko sí ìdí rẹ̀ ó náà ló bí al-awlama tí wọ́n ń pè ní global wọ́n fẹ́ kí gbogbo ayé kó wà bí ìlú kan ṣoṣo tí gbogbo ayé bá wà bí ìlú kan ṣoṣo yẹn yóò wá lè jẹ́ pé tẹ́ bá ti wà bí ìlú kan ṣoṣo tán àṣà kan náà làṣà gbogbo yóò jọ jẹ́ ẹ dákun tí wàá jẹ́ pé méjì ni ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ṣe ayé olójú ti jàmá that is ìkan fẹ́ rọ oòrùn ìkan fẹ́ rọ òjò kálukú fẹ́ sọ láàrẹ̀ ni àwa tá à ń bẹ lórí ilẹ̀ nìyà yóò jẹ jù àwa nìyà ò jẹ torí pé yorùbá níbi tẹ́ni méjì bá ti wọ́n bá ti pàdé pọ̀ tí wọ́n láwọn ń wọ́jà sàn koríko bẹ́ẹ̀ ṣe kí ni ó ṣàgbákò ara ẹ̀ yóò ní irú ayé kí ló ń ṣe kíni kí ló ń wá ẹ torí pé wọn ó tẹ̀ tẹ̀ débi pé ayé gbẹun bóyá ni kókó ewu ń bẹ̀ ní àyàfi pẹ̀lú fífi ọlọ́run. tó látara di eléyìí nígbà tá a bá tó gbogbo ayé kan jẹ́yọ̀ kan náà káṣà àwọn òjẹ́yọ̀ kan ok àwa sọ fún èbó pé ẹja lo àṣà àti yorùbá ìbò ní rárá o àṣà àti yorùbá yẹn dúdú wà ní inú rẹ̀ àṣà àti ìbò ní kẹjẹ ká fi ìtura wa pọ̀ a lárúbáwá náà ní ara àṣà àti ìbúbù àṣà àti lárúbáwá ní káyọ̀ sóra wá pọ̀ àṣà lárúbáwá ní káyọ̀ kíni èbó ni àṣà àti yíyan ṣe mọ̀ tùfọ̀rẹ́kùnà látẹ̀jú máwùdà owó tó pín wa ní kò ní jẹ́ àpapọ̀ bí ìkéde tá a máa ń pè nípa látara eléyìí a rí pé a lè gbádùn ayé ọ̀hún wọ́n fẹ́ sọ gbogbo ayé di bá ṣe dà àwọn mùsùlùmí yóò ní àwọn olùsọ pé kò sí alkiyama bẹ́ẹ̀ bá ti kú ọ̀rọ̀ ọmọ pé ọlọ́run gbẹ́ nìkan dìde ẹnìkan wà á wà lùjẹ́nà ẹnìkan kò sí yóò iná ilé ayé ni ayé ti wà tipẹ́tipẹ́ ẹnìkan kó dá ayé ayé òsì ní parẹ́ ayé òsì ní ṣe ni kò ní parẹ́ àwọn èèyàn sì máa jìyà dídèdè wọn bá ti lo ayé wọn tòtẹ́mi rẹ bá ti bọ́ǹsì tọ́lọ̀ ń bá lọ jù ú sí ara agi tán fi ń dáná wọn ní ìjìyà ìjìyà ẹ̀ṣẹ̀ tí ara tó kọ́kọ́ lu ẹ̀ nìyẹn tó ṣẹ̀ òun ní oúnjẹ yẹn pé oúnjẹ yà nìyẹn. tọ́ba wa sì ṣe ọ́ ní ajá àmì tẹ́mi yẹn padà lọ kó sí inú bọ́ọ̀dì ìtajà nígbà tẹ gbẹ́ngì ní mazda sínú toyota ẹ wo orí burúkú. tó tó bá lọ kó sọ́wọ́ ẹni tí ń tọ́jú ẹ̀ kò ló fi dẹ̀gbẹ́ kò ló fi sọ́ olè kò ló fi sọ́lé nígbà tí ń lọ ló tún gbajà rẹ̀ sínú mọ́tò nígbà tí ń bọ̀ ló tún gbé e kọ́rùn ó ní àjà ah, ìfáìn ẹ̀rí bó ti pọ̀ lára ẹni ó ní à ah, ẹ̀mí tó wà lára ajá tí wọ́n ń tọ́jú yẹn ẹni tó kọ́kọ́ ṣe tó kọ́kọ́ lu ẹ̀mí òun ó ṣiṣẹ́ ló fi bọ́ sínú ìgbàdùn lákùn sí ìgbàdùn nìyí o bọ́dé wá tó gbogbo ẹ̀kọ́ nìyẹn nínú ìròyìn wọn ó dàbí so látara di eléyìí káwá nírò rí wípé ìròrí pé kí ni jama ìròrí kí lẹ bèrè ìròrí pé yẹn ń ṣe mẹ́ta lọ́kan ó ti gbé gbági o téèyàn bá ti lè nírúurú rí yẹn kìí ṣe mùsùlùmí kò ń ṣe kí ni kìí ṣe mùsùlùmí pé gbogbo ẹ̀sìn a lè ṣe papọ̀ mo wà ní òyìnbó ńjọ́ kan àbútọ̀fíà àkànní àdè wọ́n lè jẹ́rìí kìí àjọ wà ń bẹ̀ náà ni àti abu abdulrahman nínú mọ́tò tá a wà a bá ń gbọ́ alẹ́ ọmọ sálí wọ́n ṣe ìtọ́ òru ni o sọ̀lí àlà muhammadu wọ́n ṣe nǹkan pínzà lọ àlèlúyà òru la débẹ̀ mo sì sùn sí sílẹ̀ fi mọ́ tí mo mú dáhà mo kàn máa ń gbọ́ ní ìròyìn ní òbí tí gbọ́ nǹkan rí mo á ń gbọ́ pé ah, àwọn ilé máa mú ní tààrà wọ̀lọ́hì láàbí ẹni tó bá kú lórí nǹkan yẹn kìí ṣe mùsùlùmí o ní àwọn pé mùsùlùmí kan kú mùsùlùmí kan ló kú ọlọ́run ọba allah ni mùsùlùmí nígbàgbọ́ sí tẹ́ ẹ báyìí ti lè pa nǹkan ní ìpapọ̀ mọ́ allah anábì ní màmá tàwọ́wọ́ yẹ́ di ó mọ́ allahi ní dan dákọlẹ̀ náà tí ẹ bá ti kú tó bá jẹ́ni tó tún pè nǹkan ní pẹ̀lú allah yóò wọ̀ gbóni káwá pa ogbó ẹ̀kọ́ ti wáyọ àdébìnrin mẹ́rin bá kú tó tún pé nǹkan mi pọ̀ mọ́ Allah ó wá lóun pé gbogbo ẹ̀fọ́ sóò torí ẹ̀ kèfèrí ni kìí ṣe mùsùlùmí kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n lè tún bá ń dirú ìṣèṣì yẹn kọ́lọ̀ kó ṣàánú wa. wà ìmáàmù mọ́sálásí yẹn méjì ni wọ́n fún sí tí máàmù bá kọjú báyìí àwọn màmú mi wà kọjú báyìí ó máa ń tẹ̀lé bẹ́ẹ̀ láwọn mọ́sálásí mi wọ́n lè sọ pé ààyè ìmáàmù ọ̀họ́ tí ó forí kàn ìmáàmù wà bẹ́ǹdì àwọn ẹlòmínú wa bẹ́ǹdì sí ibòmí àwọn lè dúró straight tó dé pé ìmáàmù òní dúró straight at least mo ti rí ní ìlú ara mo rí bí mẹ́ta tí mo ti rí rí dáadáa mo rí kan ní sáìdì bí i yẹn tó mo ti rí mo rí bí mẹ́ta tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹtí ìgbàmọ́ wa ni pé ààyè yẹn ó họ́ fún màmú láti forí kan sòṣe tó tó bá jẹ́ pé ibi tí màmú forí kan ibi tó face àti ibi táwọn ẹ̀yìn tó wà lẹ́yìn rẹ̀ náà face tá a bá wádìí rẹ̀ tó bá jẹ́ pé kíbla náà ni gbogbo bẹ́ẹ̀ fọ́ọ̀lù sí irun mọ́mú lálàáfíà irun tí wọ́n náà ní àlàáfíà torí pé àjọ fèsì kíbla ni àmọ́ bí sáfù wọn àwòrán títò sáfù wọn yẹn àwòrán yẹn ò dáa tó nínú islam òkú kílẹ̀ látòjú ẹ̀ ń sìn wọ́n sọ fún wa pé gbogbo báyìí ni kíbla ìmáàmù wa dúró ó bẹ́ǹdì báyìí ó dúró báyìí á rí pé kíbla ni débì ìmáàmù dúró báyìí kò jáde kó ń bẹ̀ àwọn tó wà lẹ́yìn rẹ̀ àwọn tó gbọ́rọ̀ báyìí so àwòrán sáfù yẹn ò da bọ̀tì irun gbogbo wọn náà ló da àmọ́ sáfù yẹn àwòrán rẹ̀ ò da so ká tó lè kọ̀ndẹ́mù orun gbogbo wọn pé ìmáàmù ló fèsì kíbílà báwọn náà fèsì kíbílà à ń láti mọ tí gbogbo ibi tí wọ́n fèsì yẹn ṣe agbègbè ibi tó jẹ́ kíbílà náà ni so ìdájọ́ tí tó bá jẹ́ pé ìmáàmù ló ń fèsì kíbílà ibi táwọn màmúmù ó ti jáde kó ní kíbla báwọn ṣe dúró kò fi ṣe kíbla irun ìmáàmù nìkan ló dá irun gbogbo àwọn tó wà lẹ́yìn rẹ̀ ò dá wọn ní ọ̀rọ̀ tó bá jẹ́ pé gbogbo àwọn tó wà lẹ́yìn báwọn ṣe dúró ni wọ́n fi ṣe kíbla àmọ́ bí ìmáàmù ṣe bẹ́ǹdì torí pé ààyè hàn láti forí kan wá bẹ́ǹdì díẹ̀ ìmáàmù ti jáde kó ní kíbla àti ìmáàmù àti àwọn tó tò sẹ́yìn rẹ̀ fún àjọ níran òrùka àti gẹ́tì ráǹtì tó ìmáàmù bá fẹ́ ṣe kíbla táwọn tó bá jẹ́ pé ìmáàmù ló jáde kó ń kíbla àwa tá a tó sa wà lẹ́yìn ìmáàmù la wà ní kíbla àjọ nírun ni torí pé kò yàtọ̀ sí ẹni tí ń kírun lẹ́yìn ìmáàmù tí ò ní àlùwàlá tó wá sọ fún pé ẹ mà wá ni wòlíì la wà àwọn ò kírun bẹ́ẹ̀ tó tó bá kí òfìrun ṣòfò kódà tí wọ́n ṣàlùwàlá nígbà àgbà ò nírun torí pé ẹni tó jẹ́ ìmáàmù fún ọ tó ń fi irun rẹ̀ kí irun kò ní ìrùn àyàfi tá a bá mà lóko tá a bá sì ti mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kásìkò òun tó bọ́ á dá àrùn yẹn padà tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tásìkò òun ti padà bọ́ la tó mọ̀ ìrùn yẹn lálàáfíà àní dá padà mọ́ wallahu ta'ala a'lam. ok ok wọ́n ní nínú béèrè tí wọ́n béèrè ń pa ẹni tó ń pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ìyàwó ni mùsùlùmí lè fi bá a lò ìhà tá a fi bẹ́ni tó ń pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ lò ó yàtọ̀ sí ìhà tá a ti bá ẹni tó ń fi ẹyọ kọ̀ọ̀kan nínú rẹ̀ lò kìí ṣe mùsùlùmí lẹ́nu yẹn kìí ṣe nàṣọ́rọ́ bẹ́ẹ̀ ni kìí ṣe yahudi ìdájọ́ ìsìláàmù lórí rẹ̀ nìyẹn a lè jẹ́ ẹran tó bá pa a lè fẹ́ obìnrin tó bá ń ṣerú ẹ̀sìn bẹ́ẹ̀ káwá sọ pé ó bá ń fi ti ìsìláàmù náà papọ̀ a lè fẹ́ níyàwó a lè fọmọ fún a lè tó bá jẹ́ pé ju ìjọba islam ni wọ́n yan ròyìn bẹ́ẹ̀ sí ipò nínú islam so lẹ́yìn náà ni pé tó bá yẹ pé mùsùlùmí ni tẹ́lẹ̀ ló fi wá dìdàkudà báwọn ó tún ní ìdájọ́ mi tó ṣe pé àwọn lòfin ṣẹ̀ríà nílùú yìí wọn lè lò fún wa nínú ìlú yìí àmọ́ olùsọ́ bá ti ń lòfin ṣẹ̀ríà lára offence téèyàn máa ń commit tí ó fi sọ pé ah, ẹ̀ṣẹ̀ eléyìí tó dá yìí ẹ̀ṣẹ̀ kú ni òun náà wà ń bẹ̀ nù ìjọba ṣe é lọ́wọ́ pé bí nàìjíríà náà ṣe wọlé ẹsẹ̀ ní ètò olùṣẹ̀ tí wọ́n ní mú jáde nínú alukuran àwọn mú jáde nínú hadith tó jẹ́ pípẹ́ ẹni tó bá ti kó sí yẹn wọ́n á ní ẹ̀ṣẹ̀ kú ní èlé tó bẹ́ẹ̀ náà ló wá ń lo ìbò náà ó lẹ́sẹ̀ tẹ̀lé kó sí tó ń sọ pé eléyìí nílùú nínú òfin ẹ̀ṣẹ̀ kú ní èlé nínú òfin islam náà ẹ̀ṣẹ̀ kú ní irú ẹ̀ṣẹ̀ báyẹn náà nínú òfin ti islam so látara di eléyìí bá ti bẹ́ẹ̀ wa ni a kó ira rẹ̀ gan a kó rí rẹ̀ débi pé a ṣàfihàn sí pé àníṣẹ́ ìgbà tiẹ̀. èmi tí mo tún mú ìsìlámù máa lu ẹ̀yin lẹ́sẹ̀ dáadáa sí yẹ̀wùdí lẹ́sẹ̀ dáadáa sí náà sára yìí á sọ pé bẹ́ẹ̀ ni. ọlọ́run ọba ní ká ṣe dáadáa sáwọn ká fi dáadáa bára wa lò léyìí tí ò ní kó palára dẹ́sìn. àmọ́ wọ ọlọ́run ọba ní ká kórìíra wọ ni. ọlọ́run ọba ní ká ṣe kí ni ká kórìíra wọ so a ní kórìíra fún rúyìn ọ̀bẹ wọlọ́ọ̀fù àìlẹ́mù náà ẹ